rubber ọmọ Yorùbá ẹ jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ògbúdọ̀ wa kìsà ọmọ ẹlẹ́rọ ògbúdọ̀ olúwa. ẹ jẹ́ ká forí korí. gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. ẹ jẹ́ ká fọwọ́ tọwọ́. lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. òmìnira la fẹ́. ọmọ Oòduà kí lẹ fẹ́ o. Yorùbá nation ni o. kálukú dájọ́ orúkọ bàbá rẹ̀ lórílẹ̀ wa o. ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá nìkan ò lè mú ní sí i àló ti tó gẹ́ ẹ ò ṣe mọ́ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwọn. àbàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún ìfipábánilò yìí a ò fẹ́ mọ́ bíbani ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀lẹ́gbòdo ó ti sún wa a kì í bá nìtàn káfà ní nìtàn ọ̀ya ẹgbẹ́ a máa lọ ká lọ gbòmìnira tiwa gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo ayé mo kí lọkùnrin lóbìnrin lọmọdé lágbà pàápàá jùlọ ẹ̀yin nínú ilé yìí tẹ́ ń wò mí ẹ ṣeun tẹ́ ẹ tó gbà mí lálejò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ àjọjẹ gbádùn ètò tá a tó mú wá lónìí ètò yìí lètò tó máa ń ṣojú ọmọ Yorùbá káàkiri gbogbo ayé ó jẹ́ ètò kan tá a mú wá èyí tá a mú wá lẹ́nìí ó jẹ́ ní tá a fẹ́ fi pera wa ṣàkíyèsí láti bí ìjẹta ní kùrùkẹrẹ kùrùkẹrẹ kan ti ń rọ nílùú nàìjíríà ẹgbẹ́ APC wọ́n ṣe primary election wọn ìyẹn ni pé ìbò abẹ́lé eléyìí tó jẹ́ pé wọ́n mú ìpàdé relé lẹ́nìí wọ́n sì yan ọmọ yorùbá ní aṣáájú wọn lẹ́ni tó jẹ́ pé òun ni ó gbé àsíá wọn fún ẹgbẹ́ wọn. ohun tó túbọ̀ jẹ́ kí n wá sójú ìwòran wa lónìí rèé ní láìpẹ́ yìí ó ní wọ́n lọ sí Ọ̀wọ̀ tí wọ́n lọ pa wọ́n nípakúpa nílùú Ọ̀wọ̀ ní Ondo State ó sì jẹ́ ìlú gómìnà tó wà lóńdó lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé kí yorùbá tún fi ṣoṣùn ká tún fi para n tó yani lẹ́nu jẹ́ kí n ṣàṣírí kan fún wa ọjọ́ tí wọ́n lọ pa àwọn èèyàn ní ọ̀wọ̀ yẹn ọjọ́ yẹn ló pé ọdún kan gérégé tí àwọn fúlàní lọ pa àwọn alágbọ̀ngàn nípakúpa ọjọ́ yẹn ló pé ọdún kan gérégé. ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láàrin ìṣẹ́jú péréte kẹ́ ẹ já jọ rin ìrìn àjò tá a jọ fẹ́ rìn yìí ní pápápá kí n tó máa bá ètò yìí lọ mo fẹ́ fi àsìkò yìí rán ẹ̀yin tí ẹ ń gbọ́ ní gbogbo ìgbà pé kẹ́ ẹ subscribe fún wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń wà látòrí YouTube gbogbo ìgbà là ń kọ́ sí yín létí bí orin pé ẹ sọ ẹ buwọ́ lu channel tá a wà yìí ẹ bá wa subscribe sí channel wa bàbá gbàgede mọ̀ tv òun náà la wà bákan náà ni pé ẹ wo aago tọkùn ní yẹ́lò yìí ní tó túmọ̀ sí ni pé irú ẹ̀ black ilẹ̀ yóò eléyìí náà pè ní notification bell ẹ tẹ̀ tẹ́ bá ti tẹ̀ all all ayọ̀ sí yín ẹ sá tẹ̀ all yẹn náà ní tó túmọ̀ sí ni pé gbogbo gbà tá a bá ti ń ṣètò lórí ìkànnì yìí wọ́n á máa gbé alamí ẹ̀wà fún yín ẹ̀wà rẹ̀yìn tẹ́ wò wá látòrí Facebook a wà ní gbàgede mọ̀ with aláwìyé adébáyọ̀ ó lórí Facebook àdírẹ́sì náà lẹ̀ ń wò lọ́ọ̀kan yìí lẹ̀ ń wò lókè yìí ẹ wo ibi tí wọ́n kọ fọ́lò síbẹ̀ kẹ́ fọ́lò wa aago yẹn náà wà ń bẹ̀ à ń pè ní notification bẹ̀ ẹ tẹ̀ bẹ́ẹ̀ bá ti tẹ̀ gbogbo ìgbà tá a bá ti ń ṣe ètò sórí Facebook lẹ́ẹ̀ma wò kedere ẹ̀yin tẹ́ wá wà lórí Instagram a wà ní gbàgede mọ̀ underscore twenty two akú ti ń bẹ̀ yìí tipẹ́ ẹ bá wa buwọ́ ẹ bá wa buwọ́ ẹ fọ́lọ́ wa irọ́ ẹlòmíì ò kí ẹ a sì ráwọn míì tó jẹ́ pé dé wọn àtọ́ ti gbọ́ báyìí náà ti buwọ́ lù mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ fún yín pẹ́ẹ́tì ẹ̀ wá wo ń tá a ṣe àdúpẹ́ ṣe gan yorùbá ní ẹni tó rí ni tó mọ́ni lójú ó ní ẹjẹ́ àyìn èèyàn kan ní òtí ẹ̀wọ́ bí tá a wà rárá ọwọ́ pẹ́ tí ẹ̀wà ẹwà ìwòsẹ̀ wa àdúpẹ́ àmọ́ ẹ bá wa ṣe ń ta àràn yìí ẹ̀yin tó jórí facebook ni ẹ fọ́lò orí instagram ẹ tẹ fọ́lò tó bá jórí orí youtube ẹ bá wa subscribe sí i ní pápápá ká má sọ léyàdílé pẹ́ ká má bókò lọ́lé olóró lẹ́yìn tí wọ́n ṣe tán ṣe tán ní ọ̀wọ̀ olóyè Sunday Igboho dìde wọ́n sọ tinú wọn jáde pé ṣé ẹ ti rí tí mò ń sọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin tí mò ń sọ rèé tí àwọn èèyàn kan sọ mí dàkíùsì ẹ̀yin tí mò ń sọ rèé táwọn kan rò pé mo fẹ́ dà lúrú òun ló ti ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ tẹ́ ń gbọ́ yìí àwọn arábìtì yìí kalẹ̀ wà kílẹ̀ ṣẹ̀ wà wọ́n fẹ́ gbà lu bàbá wa lọ́wọ́ wa ẹ jẹ́ ń fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho kí n fi ṣíde ètò tèmi kẹ́ ẹ gbọ́ nǹkan tó lóyè Sunday Igboho sọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ mò ń bọ̀. mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọba mo kí ìjòyè mo kí ẹ̀yin gómìnà wa káàkiri ilẹ̀ Yorùbá mo kí ẹ̀yin sẹ́nitọ̀ orúkọ mi ní Sunday ti Sunday Adéyẹmọ ti gbogbo ẹmọ sí Sunday Igboho lẹ́yìn náà mo kí gbogbo àwa ìdílé tí àwọn èèyàn wa wà ní ibi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ Ọlọ́run bá tó láyé tó lọ́run kò ní jẹ́ kí arírú ẹ̀ mọ́ Ọlọ́run ó sì jẹ́ kí kó tu gbogbo ẹbí àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ní Catholic Church ní Ọ̀wọ̀ Ọlọ́run bá mi tù yín nínú Ọlọ́run ó dólẹ̀ mi gbogbo wa ẹ̀yin baba mi ẹ̀yin mi ohun tí mo ń sọ ohun ló ṣẹlẹ̀ yìí tí mo ń pariwo tí mo wá di èèyàn burúkú lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin gómìnà ẹ̀yin sẹ́nítọ̀ ohun tí mo rí ẹ̀yin ò rí mi ò bá gómìnà kankan jà mi ò dẹ̀ bá sẹ́nítọ̀ kankan jà mi ò bá ọ̀nàrẹ́bù kankan jà ṣùgbọ́n ohun tí mo rí ẹ̀yin ò rí nípa ìgbésẹ̀ táwọn fúlàní yìí ń gbé ṣe wo bí wọ́n ṣe ń pa wá ní gbogbo ìgbà àwọn kan sọ Ìgbòho ló ń dà lúrú wọ́n dà lúrú ni wọ́n fẹ́ dá wa lálẹ́ níṣẹ́ tí wàá rí ń sìn kí ni wàhálà tí mo fẹ́ dálẹ̀ gbogbo nǹkan tó lọ́run fún yẹn lọ́lọ́run fún mi náà ṣùgbọ́n tèmi ń sọ ni yé pé tá a bá ń sọ yé pé kò kàn mí kò kàn mí tó bá kan ni tí ó súnmọ́ wa ń kọ́ òun ni mo ti ń pariwo yẹn wípé ẹ jẹ́ ká tètè fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ ọmọdé tó jẹ́ àwọn ọmọ tó láyà kíkanjú nílẹ̀ yorùbá tájọ fọwọ́sowọ́pọ̀ ká gbára wa lọ́wọ́ àwọn fúlàní yìí wọ́n ti káàkiri wọ́n ti sọ̀rọ̀ àǹdí gbogbo ilẹ̀ yorùbá pátápátá ẹ wò tó lọ mo ń ké ohun tí mo rí ẹ̀ rí ó sì bà náà ni kò tí ì bàjẹ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ọba ìjòyè ẹ̀yin alágbára ẹ̀yin gómìnà mi ò bẹ́ẹ̀ nìkan kẹjà ọlọ́run dẹ̀ rí mú mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi mi ò fi bínú kọ̀dẹ̀ dùn mí mo gbà pé bọ́lọ̀ ń ṣe kádàrá ni ṣùgbọ́n kò tí kò tí bàjẹ́ jù ẹ tètè dìde kẹ́ wá kẹ́ gbogbo wa pọ̀ ká tètè gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn pípò yìí kó tó di pé yóò late ẹ dákun ẹ dákun ìmọ̀ra mi ò ọ̀rọ̀ mi ò pọ̀ mo kàn fẹ́ kí gbogbo àwa Yorùbá ká síra wa lọ́kàn kó tó di pé yóò late mọ́ wa lọ́wọ́ so mo rọ̀ yín bàbá mi mo rọ̀ yín mọmọ mi mo rọ̀ ọba mo rọ̀ joyè mo rọ̀ gómìnà mo rọ̀ sẹ́nitọ̀ ẹ jẹ́ ká tètè jẹ́ ká gbára wa pọ̀ ká gbalẹ̀ wa lọ́wọ́ àwọn pípò yìí ewa wa ọ̀pá pọ̀ àṣà wa ọ̀pá pọ̀ ìṣesí wọ̀ papọ̀ àjọra wa rárá ẹ mo rọ̀ yín ẹ dákun tí n bá ṣe ẹ̀ṣẹ̀ kan sẹ́nìkan tó bá ń dùn mo fẹ́ kẹ́ ẹ dáríjì mí bí mo ṣe mọ ohun tí mo ṣe ń wà ọmọdé dẹ̀ ni mí ẹ dákun so ọlọ́run ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn ọlọ́run bá tó la ẹ tó lọ́run kò ní kó jẹ́ kó ṣẹlẹ̀ sí ìdílé nìkan kan wa ẹ orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Sunday Adéyẹmọ tó gbogbo ẹ mọ Sunday gbogbo ẹ sì mọ gbogbo ẹ. májàsọ́lá owó bàbá dá Sunday ọmọ Ìgbòho ọmọ ìlú Ìgbòho tí gbogbo ayé ń pè ní Sunday Ìgbòho ó lẹ́gbọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí ṣé lẹ́yìn ọ̀rọ̀ tó sọ yìí àbí síwájú ọ̀rọ̀ yìí ṣáà rí olórí kankan tó ṣetán láti gbọ́ ohun tó ń wí bó kàn ràn yẹn ìbò twenty twenty three lóníkàlùkù sáré kiri báwo lòun ṣe máa dolórí báwo náà ṣe máa di sẹ́nẹ́tọ̀ báwo náà máa di gọ́fúnà náà ṣe máa rí oríṣiríṣi ipò ni gbogbo wa ń dù oníkálukú wọn ń dù báwo làwọn ṣe fẹ́ débẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí Yorùbá kò kàn wọ́n nítorí ìbò tó ń bọ̀ lọ́nà torí primary tó fẹ́ ṣe oníkálukú wọn sọ ìlú Ọ̀wọ̀ di Mẹ́kà wọ́n sáré lọ identify pẹ̀lú àwọn tí wọ́n pa bí Jagaban ṣe lọ Ọ̀ṣínbàjò lọ Amosun lọ àtàwọn tó kù bẹ́ẹ̀ tí wọ́n ń lọ orú ẹ̀ tẹ́lẹ̀ tí ó bá sípò tó ti súnmọ́ ni tí ó bá sípò máa ń rìn tán fẹ́ ṣe tọ́dẹ̀ mọ̀ pé àwọn káàdì àwọn délígéètì máa wá láti ìlú yẹn wọn ní lọ o kódà tó yanilẹ́nu fídíò tí mo fi síta jọ Monday nítorí yanilẹ́nu pé Jagaban ló tó promise wọn lówó ó lóun máa fún ṣọ́ọ̀ṣì ní fifty million òun máa fáwọn ẹbí àwọn tí wọ́n pa tán ṣe léṣe ní fifty million tí ò ṣẹlẹ̀ rí tó jẹ́ kó ti pẹ́ta tí ń kígbe nílẹ̀ Yorùbá pé wọ́n ń pa Yorùbá náà ilẹ̀ ilẹ̀ Haúsá lẹ̀ kó fifty fifty million lọ àrí bàbá tó lọ bẹ̀ àmọ́ gẹ́gẹ́ bádéyẹmọ ṣe sọ gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe sọ àsìkò rèé o kí Yorùbá ká ṣàyàn àìsí wa àsìkò rèé tá a fi pe àwọn tó jẹ́ olórí wa bá ti ṣe pé wọ́n tẹ́lẹ̀ pé kí wọ́n gbọ́ arákùnrin kan yà mí lẹ́nu olórí Wàsíù Àyìndé Màṣá láti 2019 lèmi ti mọ Wàsíù pé ó ń kọrin fún APC ní campaign ìdánrí campaign wọn olólórin wọn káàkiri gbogbo Nàìjíríà tán ti lọ campaign nígbà first tenor yàrá eh, Buhari wọ́n jọ lọ ni second tenor wọ́n jọ lọ ní òun ló kọrin fún wọn gbà náà ebi wa mọ tó ṣẹlẹ̀ láàrin wọn ṣàdédé ni mo gbọ́ tí wàásù bẹ̀rẹ̀ sí ní kọrin ẹni torí ẹ̀ pé mi lórí òpè tẹ́lẹ̀ o àmọ́ n tó padà tún kọ yìí ó kọrin ẹni tó jẹ́ pé gbogbo tí Yorùbá ti ń sọ látijọ́ yìí ó padà pé àwọn ọ̀gá ẹ̀ ṣàkíyèsí pé ẹ wo bí ẹ tún wo bí kó ló ń darúkọ wọn ni mo wo orin yẹn pé kí ló ṣẹlẹ̀ àbí wàásù kan ló ń kọrin ó yà mí lẹ́nu tó fi orin yẹn pè wọ́n sákì gbogbo tá a ti ń pariwo látijọ́ ìpátá ó lọmọkùnrin yẹn fi kọrin mo dẹ̀ tún wá rí i pé confession tí wọ́n parí lẹ́nìí wọn ò pe Wàsíù síbẹ̀ torí pé ẹni bá ti ń sòtọ́ ọ̀rọ̀ kò lè ṣọ̀rẹ́ wọn ẹni bá ti ń sòtọ́ ọ̀rọ̀ kò lè ṣọ̀rẹ́ wọn orin tí mò ń sọ rèé mò ń bọ̀. gbogbo ẹ̀ ń sọ láti rí i bójú ọba tì yí ojú àtẹ̀bí ẹ̀yìn gbogbo Yorùbá. àwọn tó kọ̀ ọlọ́wọ́ bá rọ̀ wọ́n lójú àlẹ́ máa kọrin rọ̀ wọ́n lójú lójoojúmọ́ ẹ jẹ́ wá òun tó ìdílé gbogbo Yorùbá. sípíkà Yorùbá ni ẹ́. pàjáwìrì àbílà ọmọ Yorùbá ni ẹ́ olú ọ̀sẹ̀ mi ẹbẹ̀ ń gbajú yín sílẹ̀ wọ́n kó wa máṣà wọ́n kó wa mọ́lẹ̀ wọ́n yí wa mẹ́rẹ̀ ẹbẹ̀ jókòó sílẹ̀ ìyá ń jẹ wá wá sí gbogbo Yorùbá. Vice President Bashirajo yóò bọ́ sí solution láti gbé yìí ó yẹ ká fi wọ́n lẹ̀ ìṣiṣẹ́ mọ́ ìyá yìí ṣe ń pa ìdìbò Yorùbá aṣojú ọmọ olówó rẹ ẹ lanu ní ẹ sọ̀rọ̀ ẹ má dákẹ́ ẹ pariwo ẹ ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbọ́rọ̀ yìí bá bọ̀ bí ń sọ̀fún bí ẹ jáde ẹ sọ̀rọ̀ ìyá àlùṣe ń bá ọ̀yìn. gbogbo Yorùbá. ìyá àlùṣe ń bá ọ̀yìn. gbogbo bá kúkú yẹn náà ẹ fún gbogbo wa náà nìtàn gbogbo Yorùbá. ẹkún gbogbo lálẹ́ àwa náà nìtàn gbogbo Yorùbá. ìyá iṣẹ́ òun pààrọ̀ ìdè gbogbo Yorùbá. ìyá iṣẹ́ òun pààrọ̀ ìdè gbogbo Yorùbá. ẹ̀ṣẹ̀ mi káyọ̀ tí ò fẹ́ ká sọjú nù ká ká sọ̀rọ̀ kọ́láwọlé ò tábínú àwọn èèyàn yóò sọ̀rọ̀ púpọ̀ ìdè gbogbo Yorùbá àkọsí spíkà láti ìgbàgbà bí àbílà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nínú áùsì ẹgbẹ́ house of representatives house of senate gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nínú judiciary gbogbo ẹgbẹ́ ẹ̀jẹ̀ mínísítà ìjẹ́ ẹ̀jẹ̀ gọ́pọ̀ yóò bá sí solution ẹ padà wálé àyíǹde wá sí gbogbo Yorùbá ẹ fi iṣẹ́ sílẹ̀ owó ayé fúdù gbogbo Yorùbá ó yẹ kó tì í ó yẹ kó ju ó tì ó yẹ kó ju ó tì í wọ́n pa ọmọ yín bú ó yẹ kó ju ó tì í wọ́n pa yín kọ̀ọ̀kan ibú ó yẹ kó ju ó tì í ó sọ yín ju ó tọ́ ó.

àsìkò yìí gangan àsìkò sọ̀rọ̀ sókè ni ó ní wọ́n ń pa àwọn ọmọ yín inú yín dùn bí ò bá ṣe é ṣe mọ́tò ti dàrú mọ́ yín lójú ó ní ẹ resign kẹ́ máa bọ̀ lé béèyàn bá sọ fún mi pé ní ọgbọ̀n ọdún lénìí Wàsíù Àyìndé màṣá lè kọrú orin sí àwọn tí wọ́n jẹ́ APC members màmá sọ pé rọ́ ni torí wọ́n jọ jẹ lórí ewé wọ́n jọ mu lórí ewé ni àmọ́ ṣé ká sọ pé ìṣẹ́gun ti ń dé bá yorùbá nation ni lélẹ́ ìṣe ń bọ̀ tó ó yà mí lẹ́nu ń tọ́mọkùnrin sọ kí ló fi yàtọ̀ sí ti gbòòwò sọ. eléyìí fún mi ní òpù wípé bó pẹ́ bóyá adẹ́tẹ̀ á padà mú kọ́ bó kọ̀ rọ̀wọ̀ sí i ọmọ tilẹ̀ ló máa pọ̀ ju tẹnu lọ. bó pẹ́ bóyá o ẹlẹ́dẹ̀ wa ò dọ́yọ̀ ariwo ni ó pọ̀ bó pẹ́ bóyá yorùbá padà gba òmìnira ó lè nira o ṣùgbọ́n á padà gbòmìnira jọkàn. fídíò tí mo gbé wá níjẹta a gbọ́ nígbà tí prelate Methodist Church tí wọ́n jí gbé agbọ́ngbà tí bàbá yẹn sọ pé àwọn ẹni tó jóun gbé ń sọ fóun wípé kóun lọ sọ fáwọn yorùbá wípé gbogbo ilẹ̀ yorùbá làwọn ti surround ẹ̀yin tí ẹ ò bá wò ẹ padà lọ wo fídíò tí mo ṣe jẹta bàbá yẹn fẹnu ara ẹ̀ sọ pé àwọn tó gbé òun tí wọ́n gba one hundred million lọ́wọ́ òun sọ pé kódà specifically wọ́n dárúkọ Lagos Ìbàdàn expressway wọ́n ní gbogbo inú igbó tó wà bẹ́ẹ̀ làwọn ti wà bàbá yẹn lẹ̀ ń wò yẹn láti kọ̀ǹfàmù tí bàbá yìí sọ àwọn kan fojú cctv kámẹ́rà gbé àwọn kan ní ìjẹ̀bú ọpẹ́lọpẹ́ pé rí àyẹn ní cctv kámẹ́rà níbi tí àwọn fúlàní ti yọ́wọ̀ lù tẹrùtẹrù lára tìbọntìbọn nígbà tí ẹni tó mọ́nítọ̀ cctv kámẹ́rà rí ló hàn láti gbogbo aráàlú bí wọ́n ṣe sùn mọ́ rèé wọn ò mọbi táwọn fúlàní ìwọ́dọ̀lá o bínú gbóná wọ̀ ni o bíbì kan ni o wọn ò mọbi tọ́wọ́ o to to to tell us wípé lódodo làwọn fúlàní ti wà lẹ̀ yorùbá bàbá yẹn sọ nínú ọ̀rọ̀ wọn ní fídíò tá a ṣe ń jẹta wípé wọ́n sọ pé gbogbo ilẹ̀ yorùbá làwọn ti wà pé ń táwọn àti ilẹ̀ yíbò pé ń táwọn kan retí ní instruction látòkè wá confam bàbá yẹn ni wọ́n sọ bẹ́ẹ̀ fóun pé nǹkan táwọn tó ń retí ni instruction látòkè wá wípé ó yá ẹ bẹ̀rẹ̀ action káwọn dẹ̀ tú jáde ara wọn lẹ́rí tí wọ́n wá ṣe nǹkan ṣe lọ́wọ́ rìhásà ni wọ́n wá try wọ́n wá practice eré mọ́dé eré ọwọ́ ni wọ́n sì ṣe lọ́wọ́ o to tell us to authenticate that lóòótọ́ lóòótọ́ ni wọ́n wà nílẹ̀ yorùbá ọ̀la náà gbọ́ tí Wàsíù sọ yẹn pé wọ́n pa àwọn ọmọ yín inú yín ń dùn wọ́n ṣe ń pa gbèjégbèjọ kòkó lóṣèlú wọ́n á tiẹ̀ àtúndáṣà kan wọ́n á ní kò káyé gbójú ń bẹ̀ kò káyé ó ní Wàsíù dẹ̀ sọ yìí ó lásìkò sọ̀rọ̀ sókè láwa yìí ẹgbọ́n nǹkan tí àgbẹ̀ ní Ìjẹ̀bú yìí tó wà láti gbogbo ayé ẹ̀gbọ́n tọmọkùnrin yẹn sọ ń bọ̀ aago kan bí aago kan òru ni wọ́n wọlé dé city camera láti ọ̀dọ̀ pebbles òun lórí wọn àwọn sixteen gbogbo wọn dẹ̀ kó bọ̀ dání pátápátá. àwọn ta ni. àwọn fúlàní boko haram gbogbo ọ̀nà kó bọ̀ dání pátápátá. níbo náà wọlé sí. wọ́n wọlé sí ìmọ̀sán ní oríta pebbles gangan. ìmọ̀sán níjẹ̀bọ̀dé. ìmọ̀sán níjẹ̀bọ̀dé gangan ìmọ̀sán gangan ibi pebbles gangan lórí wọn ló dẹ̀ pé àwọn ọlọ́pàá pẹ̀lú double shift lọ́pẹ́lọpẹ́ double shift àtàwọn ará ìlú mọ̀sán wọ́n fi pe gbogbo ìlú káríkárí kò sẹ́nibọ̀dì tó sùn tílẹ̀ fi mọ́ láàárọ̀ yìí àtàwọn òyì tòótò àwọn olórí security gbogbo pátápátá náà jáde tẹ́nibọ̀dì jáde pátápátá síta kò sẹ́nibọ̀dì tó sùn láàárọ̀ yìí kẹ́nibọ̀dì má sùn àsùgbàgbé o kẹ́yà tètè lọ múra lẹ̀ o ogun wọlé dé o. kí lorúkọ tẹ̀yin tẹ sọ̀rọ̀ yìí. Ògúndáìró lorúkọ mi. ní àná ọjọ́ Monday Monday on the àná Monday on the six bẹ́ẹ̀ ni on the six six ní nǹkan bí aago kan òru June twenty twenty two ní June twenty twenty two aago kan òru ni wọlé dé.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 alátìtọ́ ọmọkùnrin tó fi síta rèé tó dẹ̀ confam pé lódodo lódodo ni cctv camera gbé wọn níbi tí wọ́n ti ń bọ́lẹ̀ tí wọ́n ti di ẹrù tìbọ́ntìbọ́n níbo ni wọ́n wá ráwọ̀ arákùnrin yóò sọ ṣùgbọ́n wọ́n ti sọra wọn dojúlá lákànfin sọ́rí elétò ààbò òlu nínú ìlú yẹn ṣé ká máa bá lọ báyìí now ohun tí mo wá fẹ́ sọ tó gbé mi déta gan gan gan gan òun rèé o láìpẹ́ ìlàyọ̀ fáyọ̀ṣe pé Tinubu ṣàkíyèsí wípé kó ṣọ́ra o olóṣèlú kúkú ni olóṣèlú Tinubu náà pé kó ṣọ́ra o Christian masasopara àní ọ̀tà ló wà máa ṣọ́ra kò sọ bẹ́ẹ̀ lẹ́nìí wọ́n kọ̀ǹfàmù làbújá pé Tinubu win ní primary lọ́wọ́lọ́wọ́ ìwọ́n wà nú àjọyọ̀ tí wọ́n bá gbàgbé ẹjẹ́ sáré rán wọn létí ní sẹ́mu Abubakar Àtìkù yìí àti. Àti Tófá Bashiru Tófá àti Tinubu àti Abíọ́lá àti Bàbá Gàdá Kínjíbì Bashiru Tófá ló win tíkẹ́ẹ̀tì NRC tí Abíọ́lá win ní tíkẹ́ẹ̀tì ti SDP Yorùbá fasọsọ Haúsá Ìgbò dìbò fàbíọ́lá Haúsá dìbò fàbíọ́lá yóò bá dìbò fàbíọ́lá kàkà kan gbé fún mọ̀ṣúdì MKO Abíọ́lá kí ló wá ṣẹlẹ̀ haúsá pera wọn jọ wọ́n ṣe mítìn ìjọba bá bọ́ sọ́wọ́ MKO haúsá blé mara wọn o ẹ gbọ́dọ̀ gbé fún o wọn dẹ̀ gbé fún náà kí ló wá padà gbẹ̀yìn MKO Abíọ́lá o ambition yìí ló bá dọ̀rùn o ṣé kìí ṣe Tinubu ni next target nígbà tá kékeré tá yányányán tí bàbá sọ pé rárá sẹ wọn Nàìjíríà lòun lálàrí àfi kóun kú síbẹ̀ wọn bá pa gbogbo ẹ̀yin Yorùbá tán kò dìgbà téèyàn bá fẹnu sọ̀rọ̀ síta èèyàn á máa fi wà sọ̀rọ̀ síta ńgbà míì wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn wọ́n pọkùnrin wọ́n pobìnrin mi ò tí ì rí fídíò ẹ̀ wò rí láyé pé Jagaban sọ̀rọ̀ sí ẹni tí wọ́n pa o ó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń pààyàn lẹ̀ Yorùbá mi ò gbọ́ rí láyé mi kódà when he went to Ọ̀wọ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n pa lọ́hùn. bàbá sáyẹ̀nsì ti pè dandan òun fẹ́ di láńlọ́ọ̀dù Aso Rock ó fẹ́ kó láńsó rock ó fẹ́ kó láńlọ́ọ̀dù Èkó ó fẹ́ di láńlọ́ọ̀dù Aso Rock fine kò sí tó burú nínú ẹ̀tọ́ eh, nínú òfin Nàìjíríà ó ní constitutional right láti gbapò tí bíbá wọn àmọ́ under what circumstances ṣé kìí ṣe pé géèmù làwọn òkè ọ̀yá tún fẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n fa haúsá kan lẹ̀ PDP wọ́n wá gbá yorùbá kan sí ní APC ṣé kìí ṣe pé ẹjẹ́ á fún tíkẹ́ẹ̀tì ká lè fi lo plan B ṣé kìí ṣe pé ẹjẹ́ á fún tíkẹ́ẹ̀tì láti pa yorùbá lẹ́nu mọ́ káwá la dìbò fátikú pa haúsá kì í fira wọn lẹ̀ o. jagaban dìbò lẹ́nìí ohun ìní primary wọ́n sì gbà sí àfún ṣùgbọ́n ẹni bá mọ ibi tán ti ń fa àgbàlagbà létí ẹ bá wa jíṣẹ́ iṣẹ́ tèmi tèmi rò lẹ́mí tèmi o personally ni wípé. Abiola Mọ́lá Abiola Jagaban Tinubu ṣé kìí ṣe pé inú ewu ni wọ́n wà pẹ̀lú bí wọ́n ṣe win tausa dẹ̀ corporate wọn sọ kódà wọ́n pe àwọn governors forum wọ́n pera wọn wípé gbogbo wa pátápátá ẹnigbà kò tí inú wa ẹ kó lọ step down kódà Yàyà Bello bínú jáde ń bẹ̀ ni ó bínú jáde nù mítì yẹn ni tó rọ́ọ̀pẹ̀ sí i ó dọ́ instructed, ẹ̀ ni pé yẹ̀yẹ́ mi lọ resign ó sì bínú jáde at the end of the day bí aṣọ òfin ni wọ́n ṣe nà torí pé ìtó lé lórí two thousand Tinubu gan kò tún mú kódà two thousand eh, two thousand one thousand two hundred and seventy one àbí two hundred and seventy five òní Tinubu ní seventy five yẹ gangan yẹ̀yẹ́ bẹ̀ yàyà bẹ̀ lòún mú ká tó wá sọ pé yóò mú two thousand yóò mú two hundred ká tó wá sọ pé yóò mú one thousand yẹn bet Tinubu tó mú níjọ́sìn jọ́kìnní àná tí wọ́n lọ ṣe primary SDP Babiola náà ṣe win convincingly rèé the last minute ni baba kanagi dibi ló lóun resign fún Abiola òun step down fún Abiola at the end of the àtikú náà wà bẹ́ẹ̀ wọ́n jọ wà lsdp ni òun náà gbapò tí ń gbà yẹn ó fẹ́ẹ̀lì wó fúlì ni kí bàbá kàná kí abiola tó mú bàbá kàná gdp ni eh, running mate ó dẹ̀ ń wí convincingly sàárè ló ti jẹ president yẹ o gbogbo yorùbá ń pariwo lẹ́nu àpapọ̀ wọ́n panu pọ̀ pèsè jagaban ẹgbẹ́jalẹ̀ yorùbá bàbá ní dandan twenty twenty three làwọn fẹ́ lọ haúsá rí condition bàbá o pẹ̀lú ẹ̀ náà wọ́n fún tíkẹ́ẹ̀tì kí lamọ̀ tó wà lórí ẹ̀mí wọn sí jagaban ṣé lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ṣé lóòótọ́ ni wọ́n dúró tì í ẹ ṣọ́ra ẹ já lọ wo bí Tinubu ṣe win àti kí ni tó bá bọ̀bọ̀ ṣe gbé fúláàgì fún àti tí Tinubu náà sọ ní acceptance speech ó yá. Oh, yeah ẹjẹ́ àwòmú padà bọ̀. Simon. will now conduct the handing over of the flag. Who will hand over to the president who will hand over? Our standard flag bearer, Ashwaju Bala Ahmed Tinubu. <laughs> Ah, ìdùnnú ṣubú layọ̀ fún bàbá Tinubu àmọ́ hmm, ó ṣubú layọ̀ bẹ́ẹ̀ fún Abíọ́lá ṣífẹ́ǹkè o ọkọ Kúdí bàbá Lẹ́kàn kí ló wá padà ṣẹlẹ̀ sí i fúlàní padà fojú ẹ̀ rógò ni kò sí ọmọre kan nínú ìbọn ẹnìkan kì í béjò ṣọ̀rẹ́ kó má déjò náà ni ó padà ṣanpa ẹ lọ wo gbogbo ìtàn ẹnikẹ́ni tó bá ṣe jòdọ̀ rẹ̀ tí ń pọn lẹ́nu lá ejò náà ni máa ṣọrù wọn pa ẹ sọ fún Jagaban tó sọ Fúlàní dọ̀rẹ́ tó sọ wọ́n di ilé tó sọ wọ́n di ọ̀rẹ́ ìmùlẹ̀ kò rí kò sùn ẹni kó máa wọ ẹ̀yìn ẹ̀ wò ilẹ̀ yọ̀ o yorùbá sì ní ọmọ kì í bá pèlè ìyá ẹ̀ kó ṣàṣọdá èèyàn gbọ́dọ̀ rí kó abíọ́lá kó witness ẹ̀ kó ṣojú ẹ̀ kó tún wá máa níyègèdè jàgídíyòdò òun rárá haúsá òun sọ wọ́n dé èèyàn MK Abiola tó bónílé ṣe tó bá lè jò ṣe tó ṣe fọmọdé tó ṣe fágbà Fúlàní pílánù fún wọn sì fi sí páńpẹ́ bàbá Kọ́lá àfìgbà tó kọlẹ̀ sùn láìrò tẹ́lẹ̀ Awólọ́wọ̀ ńkọ́ kí ni tó ṣẹlẹ̀ sí i ṣebí wà ọ̀dàlẹ̀ kan náà yìí náà ni ẹ sọ fún Tinubu kó lọ kàtàn o Yorùbá lọ́mọ kì í sì kì í bá pèlè yẹ ẹ ṣàṣọdá ajá tí ó sì sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ Jagaban ò ní sọnù Tinubu àníwá ẹ̀ tì ṣùgbọ́n gbọ́n tí Yorùbá sọ. Your wealth of knowledge is just too much than for Yorubas to lose you like this. ẹ fura o kó má jẹ́ pé àwọn àtìláwí ní plan b kó má jẹ́ plan a ni wọ́n execute mo dẹ̀ rántí jos nígbà tàbíọ́lá wíńtàn mo rántí bóun náà ṣe give acceptance speech rè àṣé fúlàní yín mo sì ni kí ló padà ṣẹlẹ̀ sí i kí ìdùnnú èlé fún kó má dìbànújẹ́ ọ̀la yóò bá láwọn ò ṣe mọ́ yorùbá làwọn fẹ́ gba yorùbá nation ni ẹ̀yin ràn rí pé dandan sẹ́ àfi láàfin kẹjẹ president ẹ wá sọ̀rọ̀ ayédèrú fúlàní kí lẹ rò pé ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ o èmi ò ṣàdúrà ká burú ṣẹlẹ̀ o àmọ́ hmm, ó kùn níkùn ó tán lẹ́nu mo ṣàfẹ́kẹ́ èrò dáadáa ẹ gbọ́ igbe ọmọ Yorùbá ẹ gbọ́ igbe àwọn tí wọ́n pa pakúpa hear their calls hear their crying hear the way they scream ẹ gbọ́ bí wọ́n ti ń jàporó okú kẹ́ àkànṣe sọ̀rọ̀ Yorùbá o èmi ò takò yín pé ẹ ṣe gbàkútì lábẹ́ òfin ẹ̀tọ́ yín ni àmọ́ ṣé tí yorùbá láwọn fẹ́ nìyẹn ẹbọ ọmọ yorùbá lẹ́yìn náà kí ló dé tẹ̀yìn náà ò yí padà kẹ́ ẹ wò pé kí lẹ́yìn ọmọ ilẹ̀ fẹ́ náà kí lẹ fẹ́ kí n ṣe. wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn ní lẹ́kí díọ̀lá ọ̀sẹ̀ tinubu ò ṣe bí ipò òun gbọ́ wọ́n pa oríṣiríṣi èèyàn fúlàní pa ìmọye kódà lẹ́kọ̀ọ́ àti káàkiri ilẹ̀ yorùbá tinubu ò sọ kó sì dèní lẹ́yìn ọ̀wọ̀ nìkan tí wọ́n lọ ní primary election wọn kù ọ̀la ibẹ̀ náà ti promise pé àwọn máa fún ṣọ́ọ̀ṣì ní one eh, fifty million àwọn máa fáwọn ẹni tó farapa àtẹ̀bí ẹni kú ní fifty million tó dẹ̀ jẹ́ pa ìmọ̀ye bẹ́ẹ̀ ni wọ́n ti lọ dádànù sílẹ̀ haúsá ṣé kìí ṣe pa haúsá ní plan b ṣé kìí ṣe pa haúsá ní plan b jagaban ah ẹ ti báyìí oorun tó sì kú lókè ó taṣọ sagbẹ ìyá mi tó bí mi kọ́ ló ń bá fọ̀rọ̀ kẹ́ a ní sọ orí bàbá àṣà bàbá mi lọ́rùn aláṣọ ni yóò sọ pé eyín mi ṣẹkìṣẹkì bí n bá fi gún bì fi hàn má jẹ́ o àmọ́ tí n bá fi bọ́ọ̀sì òdodo ọ̀rọ̀ kó o gbọ́ mọ́mì mi á wá fi ọ̀rọ̀ kan parí ẹ̀ ó gbọ́ àṣàbàbà mi lọ́rùn yóò pé ó rántí mi ìwọ náà ó rántí mi o mi ò gbàgbé ọ̀rọ̀ yẹn dọ̀la ńgbà tí wọ́n sọ kò jọ mí lójú bọ̀ ńgbà tí wọ́n wá lọ tán ọ̀rọ̀ yẹn ṣẹ̀ wá wọnú brain mi nígbà táwọn situation bá ń kàn tí mo máa ń rántí ọ̀rọ̀ yẹn pé ó rántí mi o and it is true bí mo ti ṣe kéré tó yìí intag sọ yìí ẹ sọ fún bàbá ẹ bá wa ṣí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ jẹ́ kí wọ́n wò wípé ẹ fura fúlàní kì í ṣẹni téèyàn ó máa romance ọ̀tọ̀ ni táwọn ẹni ìnílẹ̀mìí bí wọ́n bá ń bá yín rẹ́rìn síta wà lọ́ọ̀yì wọ́n ń bá yín sọkún ni o ẹ fura o ẹ tètè wá gbọ́ ìpè ọmọ Yorùbá ẹ wá dá ọmọ Yorùbá lóhùn ẹ wá gbọ́ ohun tí wọ́n sọ ẹ wá gbọ́ ohun tó fẹ́ àwọn kan tiẹ̀ ti yarí pé kì í yé pọ̀rọ̀ Tinubu sọ̀rọ̀ Yorùbá nation mọ́ láti níjẹta oníjẹta mo sì ka kọ́mẹ́ǹtì yẹn pé don't even mention his name on Yorùbá nation anymore ẹ má ẹ Yorùbá lẹ́ni tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ o Jagaba yẹn ti sọ lẹ́nu o fọlọ́gùn rẹ̀ ti sọ lẹ́nu in the course of twenty twenty three election ẹ̀yin fìdí sílé ẹ fìdí sílé ẹ fìdí síta ẹ tọ̀ sínú ilé ni ó dáa kẹ́ ẹ yí padà o kó tó pẹ́ jù ọlọ́run á ṣe dáadáa fún wa oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wà wò gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ hmm. ẹ má fàdúrà lẹ́ lórí ilẹ̀ yorùbá o torí kò ní dáa fún wọn múru tinubu lọ láàrin wa kò ní kú o èmi náà ò ní kú àmọ́ ẹ jẹ́ fún bàbá kí bàbá gbà kí lọ kọ́ lọ́n ṣe dáadáa fún wa láyọ̀. mo bójú wáyé o wáyé ṣamálámálá. mo bójú wáyé o wáyé ṣamálámálá. mo mà bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo mà bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kí ni dé sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là Yorùbá ń ṣera wọn nítorí owó jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ́ni falare, wọ́n gbáre pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mú. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Bàbá bá wọn sókè wá tún bá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. Àwọn tí àìfẹ́ lọ́tún ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bòrìṣà ilẹ̀ o. Yóò. ìbòrú títí kó bógún ọdún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká polo dùmarì ká pọ̀ balùwàyè káyé wa lè dùn ní gbẹ̀yìn gbẹ̀yìn lálàyò ilẹ̀ mo pè yọ́ o. ilẹ̀ yàtúbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. àìjígiri. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. sá ọmọ ẹlẹ́ran ò gbúdọ̀ jẹ́gùn. ọmọ Yorùbá ẹ jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ògbúdọ̀ wa àdìsá ọmọ ẹlẹ́rọ ògúndọ̀ jẹ́gùn. ẹ̀yin àgbààgbà ilẹ̀ oòdùà. ẹ jẹ́ ká forí korí. gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. ẹ jẹ́ ká fọwọ́ kọ̀wọ́. lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. òmìnira la fẹ́. ọmọ oòdùà kí fẹ́ o. Yorùbá nation ni o. dádúró la fẹ́. olúkálukú dájọ́ orúkọ bàbá rẹ̀. lórílẹ̀ wa o. ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá ní kò lè mú ní sí. àló ti tó gẹ́ ẹ ò ṣe mọ́. ìrẹ́nijẹ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwòfẹ́ nílẹ̀ bàbá wa a fẹ́ kí èdè wa ó di pàtàkì ọ̀fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. ìyà tá a jẹ́ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún ìfipábánilò yìí a ò fẹ́ mọ́ bíbá ni ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀lẹ́gbòdo ó ti sún wa a kì í bá ní tán ká fani nìkan ọ̀ya ẹ a máa lọ ká lọ gbòmìnira tiwa. òmìnira.